gbogbo iṣẹ́ Arẹ́gbẹ́ṣọlá tí Oyètọ́lá ti pati ni mo máa ṣe Adeleke ló sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Adémọlá Adeleke ti sọ pé gbogbo àwọn iṣẹ́ àkànṣe tí ìjọba ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá dáwọ́lé èyí tó sì yẹ kí ìjọba Alhaji Gboyega Oyètọ́lá parí ṣùgbọ́n tí kò ṣe lòun yóò ṣe láṣeyọrí ó ní lára àwọn nǹkan tí òun ṣèlérí fáwọn aráàlú lásìkò ìpolongo ìbò ni pé òun kò ní pa iṣẹ́ kankan tì òun sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àwọn iṣẹ́ náà níbi ètò ṣíṣí ọ́fíìsì ìwé ìrìnnà pásípọ́ọ̀tù èyí tí iléeṣẹ́ ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí lábẹ́ ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá kọ́ sílùú iléṣà tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun túsídéé ọ̀sẹ̀ yìí ni adeleke ti sọ pé bí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun ṣe fẹ́ràn arẹ́gbẹ́ṣọlá nígbà tó jẹ́ gómìnà ni wọ́n ṣe fẹ́ràn òun náà báyìí ó ní ẹgbẹ́ òṣèlú yòókù tí ò bá wà tí ó bá rí nǹkan ìtẹ̀síwájú ó gbọ́dọ̀ tẹ̀síwájú nínú ẹ̀ ni ẹni tí àwọn aráàlú fẹ́ràn ni arẹ́gbẹ́ṣọlá mo máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ rere tó ṣe sílẹ̀ lọ́sùn gómìnà Adeleke wàá fi dá Arẹ́gbẹ́ṣọlá lójú pé ìpínlẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò sì sí ẹnìkankan tó lè níbẹ̀ ó ní òun yóò kó lọ sí inú ilé ìjọba láìpẹ́ ìyẹn tóun bá ti ṣe àwọn àtúnṣe ibẹ̀ tán kódà Arẹ́gbẹ́ṣọlá ni yóò sí ilé náà fóun. nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá dúpẹ́ lọ́wọ́ gómìnà Adeleke fún àpọ́nlé tó fún nípa kíkó àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ wá síbi ètò náà láì ṣe pé àwọn jọjọ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ó ṣàlàyé pé ọ́fíìsì náà wà láti ran àwọn ọ́fíìsì tí wọ́n ti ń ṣètò ìwé ìrìnnà káàkiri lọ́wọ́ ni ó ní wọn yóò máa ya fọ́tò níbẹ̀ wọn yóò sì máa gba àkọsílẹ̀ àwọn tí wọ́n bá nílò ìwé ìrìnnà sílẹ̀ níbẹ̀ láti mú kí ìgbésẹ̀ náà túbọ̀ yà kíákíá sí i Arẹ́gbẹ́ṣọlá rọ àwọn òṣìṣẹ́ ìwọléwọ̀de àwọn àjèjì láti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè fòpin sí ìwọléwọ̀de àwọn àjèjì láti orílẹ̀-èdè mìíràn wá sínú ìpínlẹ̀ Ọ̀ṣun Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéẹ̀yọ̀ ló kà á sétí gbọ̀nyìn